díẹ̀ lára ìtàn ìgbésí ayé màmá ẹfúnròyè tinubu a gbọ́ pé ọdún 1810 ni wọ́n bí alágbára obìnrin náà tí ó sì jẹ́ ìpè olúwa ní ọdún 1887 ẹfúnpọ̀rọ̀yè ọ̀ṣun tinubu gangan ni àpèjà orúkọ màmá yìí a gbọ́ pé alágbára ni ṣòwòṣòwò ẹrú sì ni pẹ̀lú nígbà rẹ̀ lásìkò tí ọba adelé jẹ àti ọba dòsùnmú ọba olúwọlé àti ọba akíntóyè ni agbára ìyá yìí ń pọ̀ sí ní ìgboro ìlú èkó gẹ́gẹ́ bí a ṣe gbọ́ pé olóògbé ẹfúnpọ̀rọ̀yè ọ̀ṣun tinubu ó fẹ́ ọba adelé wọ́n sì ṣe òwò papọ̀ nígbà ayé wọn a gbọ́ pé wọ́n ṣe iṣẹ́ okòwò tobacco iyọ̀ tí a fi ń sebẹ̀ a gbọ́ pé wọ́n ṣe okòwò nípa aṣọ wọ́n ta epo pupa wọ́n ta epo òróró bẹ́ẹ̀ ni wọ́n ní ẹrú tí ó pọ̀ rẹpẹtẹ wọ́n ṣe abiyamọ fúnra wọn gẹ́gẹ́ bí a ti gbọ́ nínú ìtàn a gbọ́ pé lẹ́yìn tí àwọn kan dojú ìjà kọ màmá ẹfúnpọ̀róyè ọ̀ṣun tinubu ni màmá yìí padà sí ìlú abẹ́òkúta nítorí pé ọmọ abẹ́òkúta ni wọ́n a dúpẹ́ pé ó ran ìlú Abẹ́òkúta lọ́wọ́ láti ṣẹ́gun àwọn ìdàómẹ̀ lẹ́yìn èyí ni wọ́n fi màmá Ẹfúnróyè Tinubu jẹ oyè ìyálóde ìlú Ẹ̀gbá ó sì kú sí ìlú Abẹ́òkúta ní ọdún 1887 orúkọ ìyá yìí ni wọ́n fi ń pe Tinubu Square wọ́n gbé ère ẹ̀ síbẹ̀ ère ìyá yìí sì wà ní ìlú Abẹ́òkúta pẹ̀lú ẹ kú ètò a ó máa mú ìtàn àwọn akọni ilẹ̀ Yorùbá wá lórí ètò pẹ̀lú ọmọ yín àti olólùfẹ́ yín Tóyìn Tòmátò ẹ kú ojú lọ́nà fún ìtàn àwọn akọni Yorùbá tó kù